Adémọ́lá Adélakùn ọ̀rẹ́ wa ọmọlúàbí ọlọ́pọlọ pípé báyìí o ó nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ. bẹ́ẹ̀ni kò dáa ká máa ṣe kánjú náà àti sunkún ara wa nígbà tá a ṣe wà lọ́dọ̀. prince demola adelako gbọ́dọ̀ kú o. lẹ́yìn akitiyan tọmọkùnrin yìí ti ń ṣe ní music and film industry. ẹ jẹ́ ara wa létí. àwọn iṣẹ́ tí demola adelako megastar ti ṣe. olùpèdíùsì múfì ta pàkọ́lé ẹ̀ ní múfò olóòṣà oko. alukoro olùdẹ́gun olójúẹ̀dẹ́ èèyàn ọ̀ká lakasagba babatunde ìṣọ̀lá fọlọ́nṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láìpẹ́ yìí ademola adelako ní àìsàn ìtọ̀ ṣúgà diabetes with chronic infection lọ́wọ́ tá a wà yìí ilé ìwòsàn tó wà pẹ̀lú akitiyan ẹbí ara ọ̀rẹ́ àtojúlùmọ̀ tá a ti ń ṣèrànlọ́wọ́ owó ṣùgbọ́n ṣe ni láàánú wípé wọ́n ti gé ẹsẹ̀ adémọ́lá adélakùn àwọn dókítà sì ń sọ fún wa pé ó nílò ìtọ́jú lókè òkun nílùú germany ìrànlọ́wọ́ ẹ̀yẹ lẹ́yìn ju àánú ọmọ nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun la fẹ́ báyìí o. a dúpẹ́ fọlọ́run torí pé ní gbogbo ọ̀nà àní nǹkan méjì orúkọ tèmi ni adémọ́lá adélàkùn megastar so producer ni mí fún ọ̀pọ̀lọpọ̀ orin àti sinimá tí gbogbo ayé mọ̀ ẹni tó bá mọ̀ mí dáadáa délédélé ó mọ̀ pé nínú nǹkan tí mo kórira jù tí mo máa ń sá fún jù láyé orin kí n tọrọ àbí kí n bẹ̀bẹ̀ àbí kí n gbé bùkátà mi lọ bá ti ẹlòmíràn torí pé mo nígbàgbọ́ pé oníkálukú ló ń ṣiṣẹ́ láti gbọ́ bùkátà rẹ̀ nígbà tí wàhálà yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo kọ́kọ́ rò pé ohun tí mo lè dojúkọ fúnra mi tàbí ṣe operation òótọ́ àti ṣe operation wọ́n dẹ̀ ti gé ẹsẹ̀ kan ṣùgbọ́n síbẹ̀ náà ọpẹ́ ni fọlọ́run ìgbà tán parí ohun gbogbo tán wọ́n sọ pé ní kíákíá láì fi àkókò ṣòfò a gbọ́dọ̀ tẹ̀síwájú lórí ìtọ́jú tó péye fún ọ̀pá ẹ̀yìn fún ojú àti fún gbogbo àwọn ẹ̀yà ara tó kù àwọn dókítà bíbáyìí wọ́n ti bá tòkè òkun sọ̀rọ̀ hospital tí wọ́n ti lè ṣe wọ́n ti ní ká máa bọ̀ ṣùgbọ́n owó tí a nílò ó kọjá agbára wa o níbo la ti fẹ́ rí i agbára wa ò ká eléyìí ló jẹ́ kó pa dandan fún mi láti pàtijú tì láti pa gbogbo ohunkóhun tì láti fojú hàn fúnra mi láti wá bẹ̀bẹ̀ fún ọmọ nàìjíríà onínú dídùn ọlọ́rẹ pípé kẹ́ ẹ dákun kẹ́ ẹ ràn wá lọ́wọ́ nítorí pé ẹni àìsàn pa kò tó nǹkan ẹni owó pa ló pọ̀ jù tó bá ṣe pé mo ti ṣe rere díẹ̀ rí tí ẹ bá rántí ẹ bá wo rere tí mo ṣe o tó bá ṣe ṣe pé mo ṣe ìkà tó pọ̀ tí ẹ lè gbàgbé ẹ má wo tìkà tí mo ṣe o tí ọlọ́run ní kí ẹ wò mọ́ mi lára ẹ má jẹ́ ń ṣòfò ẹ má jẹ́ ń ṣègbè àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ wípé nínú oore tọ́lọ́run ṣe fún mi nínú ẹ̀bùn tọ́lọ́run fún mi nínú ọgbọ́n orí àti ṣe nǹkan kan nu orin àti ṣe nǹkan kan nu sinimá gbòòrò wa fẹ́ gbégbà bàtà lẹ́sẹ̀ méjì gan àsáré káàkiri àti ìlébá àfòsókè àti ìrọ̀ ọwọ́ ò tí ì tó gbogbo la fẹ́ gbélé ìgbà àfi kọ́ lọ́ọ́ ràn yín lọ́wọ́ láti ràn mí lọ́wọ́ o ẹ má jẹ́ ṣòfò ẹ má jẹ́ ṣègbé ẹ má jẹ́ káyé fi mí kún ọlá tó wọlẹ̀ sí bojì tí ò ríta mọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ dìde o ẹ dìde ẹ ṣàánú tọlọ́run ni kẹ́ wo káàkiri àgbáyé ẹ ṣàánú fún wa ẹ ní fírú eléyìí gbà o. ẹ wá dákun ẹ ṣàánú wa àfẹ adélakùn kú báyìí ohunkóhun tẹ ẹ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún un ẹ̀yin náà lẹni kejì ẹ ẹ fowó sàkàtì nọ́mbà yìí adélakùn olúbùkọ́lá olúfisáyọ̀ gt bank zero four three one three eight three four two three lẹ́ẹ̀kan sí zero four three one three eight three four two three tàbí kẹ́ ẹ pàlú ẹ́mbàsì ní germany plus four nine one seven six two two two seven three nine zero seven alhaji canada plus one four four one six six six two four nine two nine Fẹ́mi Akínrìnwá Nàìjíríà plus two three four seven zero eight one six five one two zero four ẹ ṣé púpọ̀.